إن الحمد لله إن الحمد لله وحده لا شريك له ولم يكن له كفوا أحد والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد وعلى آله وصحبه إلى يوم الدين أما بعد قال ربكم عز وجل في كتابه العزيز إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم أيها الناس لقد كان ابتداء لقد كان ابتداء التاريخ الإسلامي الهجري منذ عهد أمير المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه حيث جمع الناس حيث جمع الناس إبان خلافته فاستشارهم من أين نبدأ التاريخ الإسلامي فقال بعضهم يا أمير المؤمنين نبدأ به من مولد النبي صلى الله عليه وسلم وقال آخرون نبدأ به من بعثة محمد صلى الله عليه وسلم وقال بعضهم نبدأ من إجرته صلى الله عليه وسلم وختم لقول آخرون وختم لقول آخرون فقالوا الأفضل أن نبدأ من وفاته صلى الله عليه وسلم ولكن عمر رضي الله تعالى عنهم رجح أن يبدأ من الهجرة من الهجرة النبوية لأن الله فرق بها بين الحق والباطل فانظروا أيها المسلمون فانظروا أيها المسلمون إلى دين وعقل هذا هذا الصحابي الجليل عمر بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه حيث اختار الهجرة حيث اختار الهجرة ببداية التاريخ حيث اختار الهجرة بداية للتاريخ الإسلامي وترك ما سواه ولكن يا عباد الله لماذا اختار الهجرة لماذا اختار الهجرة مبدأ التاريخ نعم قال عمر رضي الله تعالى عنه اخترته لأن الله فرق بها بين الحق والباطل الله أكبر ومعنى قوله, ومعنى قوله هذا رضي الله عنه أن الله فرق بها أي بالهجرة بين التوحيد وبين الشرك وعلى هذا فالتاريخ الهجري وهو تاريخ الإسلامي عنوانه نصرة التوحيد ومحاربة الشرك عنوانه الدفاع عن التوحيد ومجانبة أهل الشرك عنوانه الصبر على التوحيد وأن الفرج قريب لأهل التوحيد عنوانه أن أهل التوحيد هم الغالبون وأن أهل الباطل هم المغلوبون المحزومون بارك الله لي ولكم في القرآن العظيم واجعلني وإياكم والمتبعين لسنة نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba tó tún ṣẹ́wàá kò títí nínú àwọn àkókò ńláńlá tọ́lọ́run ọba tó gbé fún àwa ẹlẹ́sìn Islam léyìí tó jẹ́ sí pé àwọn ẹlẹ́sìn mìíràn wọ́n ti sọnù lọ nípa rẹ̀ àwọn kan mọ́ Saturday àwọn kan mọ́ Sunday ṣùgbọ́n Ọlọ́run ọba ọ̀tọ̀ àwa ìjọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀tọ̀ wa sọ́nà wípé ẹ̀yin lẹ mú ọjọ́ yẹn gangan ọjọ́ tí àwọn Yahudi tí wọ́n sọnù nípa rẹ̀ tí wọ́n ọ̀mọ̀nà débẹ̀ ọjọ́ tí àwọn Nasara tí wọ́n jẹkulẹ̀ nípa rẹ̀ tí wọ́n ọ̀mọ̀nà débẹ̀ ọlọ́run wá fún ẹ̀yin mùsùlùmí oní ẹ̀ni ọjọ́ juma èyí tá a wà nínú ẹ̀yìn àdúgbò fọlọ́run ọba lórí orí èyí orí ẹ̀sà tọ́lọ́run ọba fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí àwa tá a tẹ̀lé náà tá a rẹ̀ ń jẹ ìfà náà ọlọ́run ọba ń bẹ̀ ọ́ mọ́lẹ̀wá jáde kúrò nínú ìfà ẹ̀sìn Islam kọ́mọ̀lẹ̀wá jáde kúrò nínú ìbùkún ẹ̀sìn Islam ẹ̀yin mùsùlùmí ẹlọ́mọ̀ ọba wa subhanahu wa ta'ala ó tó sì ẹ̀sí pé ìtumọ̀ rẹ̀ fún ara rẹ̀ ó tó ní ìbánisọ̀rọ̀ kí ni àyà náà ọlọ́wọ́ bá sọ pé illa tansuru ẹ̀yin ènìyàn àfikẹ́ ya máa ran ànábì sí o àfikẹ́ ya máa tẹ̀lé o àfikẹ́ ya máa fọ́lù ẹ o àfikẹ́ ya máa tẹ̀lé súnà rẹ̀ illa tansuru tẹ́yìn bá wá lẹ́ẹ̀ṣẹ́ tẹ́ ẹ bá lẹ́ẹ̀ṣẹ́ tí ẹ̀ ẹ̀ ti sallallahu alaihi wasallam nígbà tí ọ̀rẹ́ nìkan kan ìyẹn ọlọ́wọ́ bá dúró tì tẹ́ ẹ bá nígbà tẹ́ ẹ dé tẹ́ ẹ tẹ̀lé lẹ́yìn ẹ̀yin lẹ́gbà nábìlà ẹ̀yin lẹ́gbìjà nábì sallallahu alaihi wasallam ẹ̀yin lẹ́rìn ìsìláàmù sí tẹ́ ẹ bá jọra yín lójú bẹ́ẹ̀ ẹ̀pà nìyí mọ́ nígbà tẹ́yìn ò tí ì dé mọ́rin ìsìláàmù sí mọ́sánà ànábì yín sí nígbà tí àwọn kèfèrí tí wọ́n lé jáde kúrò nílé ibi jáde nílèkulè kì í ṣe pé a lé nílé pé máa lọ lálàáfíà tó bá jẹ́ sí pé wọ́n rí mú ni wọ́n fẹ́ pa ni ṣùgbọ́n ọlọ́run ọba sọ pé ǹjẹ́lẹ́ ọmọ àpò ńgbà táwọn kèfèrí lé jáde kúrò nílé nílèkulè fẹ́ẹ́nì yasmin àwọn méjì péré mọ̀ ni wọ́n ǹjẹ́ náà òun àtẹnìkan náà ní tarẹ́ni náà òun náà ni Abubakar Siddiq radiyallahu ta'ala anhu àwọn méjèèjì yìí òun nìkan náà ni wọ́n wà nígbà tí wọ́n wá wà yìí wọ́n lé wọn kúrò nílùú mẹ́kà wọ́n ń sá lọ sí ìlú madina wọ́n lé wọn kúrò nílùú bàbá wọn wọ́n ń sá lọ sílùú tí wọ́n ti lára tí wọ́n ti lẹ́bí wọ́n lé wọn kúrò nílùú tí wọ́n ní dúkìá sí wọ́n ń lọ sí ìlú tí wọ́n ní nǹkan kan níbẹ̀ wọ́n lé wọn kúrò nílùú tí àwọn fámìlì wọn wà ń bẹ̀ lọ sílùú tó jẹ́ sí pé kò síran wọn níbẹ̀ wọ́n lé wọn kúrò nílùú tí omi ibẹ̀ omi ibẹ̀ ti mọ́ wọn lára wọ́n lọ sí ìlú tí omi ibẹ̀ mọ́ wọn lára wọ́n lé wọn kúrò nílùú tí atẹ́gùn ibẹ̀ ti mọ́ wọn lára wọ́n lọ sí ìlú tí ò sí atẹ́gùn tẹ̀jẹ́ sí pé atẹ́gùn bẹ̀ kọjọ́ ti wọn wọ́n ń sá lọ òun àti Abubakar radiyallahu ta'ala anhu tẹ́yìn bá lẹ́ẹ̀ tẹ́lé tẹ́yìn bá lẹ́ẹ̀ ṣe tiẹ̀ tẹ́yìn bá jọra yín lójú pẹ́yìn lẹ́yìn máa ran ànábì lọ́wọ́ tẹ́ẹ̀ bá ran ànábì lọ́wọ́ ọlọ́run lè ràn lọ́wọ́ ọlọ́run ní ẹpa ní náà àwọn méjì ní àwọn àǹjọ náà mo sì dúró tì wọ́n nǹkan kan ò sí wọn bẹ́yìn náà bá ṣe ní ẹ̀sìn ni wọ́n máa lọ bẹ́ẹ̀ bá tẹ̀lé súnà ànábì àwọn tí ó ṣe ń bẹ̀ èmi ọlọ́run ọba èmi ọlọ́run ọba mo rẹ́dì láti gáìdì súnà ànábì mi ti ṣe ànábì wa Muhammad ọlọ́run ọba sọ pé ẹ̀dìyàkó ìhó máa fi lè fàárù nígbà tí wọ́n lé wọn lé wọn wọ́n lé wọn dáàyè kan tí wọ́n fi sápamọ́ sínú kòtò kòtò tí wọ́n sápamọ́ sí yìí wọ́n sápamọ́ fọ́ọ̀tà ẹ̀kọ́ wà ń bẹ̀ fún wa wípé tí wọn náà bá débi tó o lè lúgọ sí kódà kọjá sí pé ànábì ọlọ́run ọba ni ọ́ lúgọ síbẹ̀ naam ànábì lè dé lórí òkè pé yẹs àfẹ́rí kéèyàn pé akásẹ̀ òkè pé ọmọ rẹ ni àà kí ló ń kárẹ̀ sókè sí orí ẹ̀yìn igi gan tó lè sábàámọ́ sí ọmọ ọlọ́run ọba nìyẹn ànábì sá sínú kòtò kí ló fà tó fi sá sínú kòtò ó fi yíra wípé àmọ́ mú sábàbí tọ́ba bá ṣẹ̀rí àmú òjò rírọ̀ nísìn èèyàn wá ní ọ̀mbrẹ́là lọ́wọ́ láti ní ilé rẹ̀ ọ̀fẹ́ wa mọ̀sálásí ọwọ́ ní kò ní ìtì àrùn ilẹ̀ ọ̀jọ́ ànábì sallallahu alayhi wa sallam torí pé ọ̀mbrẹ́là yẹn ẹ bá ṣẹ̀rí àmú láti lò tọ́ ọ bá lò òjò ọ̀pá tọ́ ọ bí òjò bá ń fẹ́ atẹ́gùn ọlọ́run ọba lè jẹ́ pé atẹ́gùn ti ń fẹ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ni ó lè má jẹ́ ọ̀dọ́dọ̀ rẹ torí pé wọ́n gangan o ti mú sábàbí ná torí pé ọlọ́run ọba dá sábàbí kálíbà rẹ máa lo ni àwọn ènìyàn tá a bá wá lò à ń yọ ọlọ́run ọba wò nìyẹn anábìrán Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn àtàwọn àti Abubakar wọ́n sá sínú kòtò yẹn nígbà tí wọ́n wá dénú kòtò yìí sí ìgbàgbọ́ wá jọra wọn ìgbàgbọ́ ò wọn o anábìyàwó à ń bẹ̀ àti Abubakar àwọn méjì ni wọ́n wà ń bẹ̀ àwọn méjèèjì ni wọ́n jura wọn lọ ànábì ìṣẹ́jú Abubakar radiyallahu ta'ala anhu bí táà ti rí nìyẹn wọ́n sá sínú kòtò ọkà ànábì ti balẹ̀ tán pátápátá pé kò sí ohun mọ́ ṣùgbọ́n Abubakar ìgbàgbọ́ rẹ̀ ti débẹ̀ Abubakar ní a ah, ya Rasulullah àwọn èèyàn yìí yìí mọ̀ ni tí wọ́n bá ilé ṣe ìṣòwò ẹsẹ̀ lásán bá ẹsẹ̀ wọn àbí bàtà wọn wọ́n rí wa ah, ìgbàgbọ́jú gbàgbọ́rọ̀ bá a jẹ̀ sí mọ ọlọ́run ọba yẹn ó yàtọ̀ síra wọn ẹlòmíì mọ̀ fẹ́rẹ́fẹ́ ẹlòmíì mọ̀ díẹ̀díẹ̀ ẹlòmíì mọ̀ dáadáa ànábì wa lọ́wọ́ mọ ọlọ́run ọba jù ní gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá sallallahu alaihi wasallam Abubakar mọ ọlọ́run ọba lẹ́yìn àwọn sàbí lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba olótùmọ̀ ọlọ́run ọba jù tó ń ti bẹ́ẹ̀ kọ̀lẹ́gbẹ̀ẹ́ nígbà tí nǹkan tọ́mọdé bá débi ẹ̀rù ẹ̀rù ọba òun àtànábì jọ wà papọ̀ kọmọ pé àwọn náà yẹ ká mọ̀ ibi ọlá ńlá lọ́jẹ́ wípé ẹ bá ànábì travel sallallahu alaihi wasallam àṣẹ tí ọba sí Abubakar mbẹ ànábì ẹ lọ yóò ṣe yíjẹ́ ẹ̀ láti Maka sí Madina safely tí ò ní sí wàhálà kankan ṣùgbọ́n ọlọ́run ọba fi pọ́n Abubakar lè ìwọ ọlọ́ọ̀bà rìn ọlọ́run wa dárúkọ ní Al-Qur'ani ọlọ́run ọ̀dárúkọ sàbí kankan nínú Al-Qur'ani àfi bàbá yìí radiyallahu ta'ala mítọ́nà ní ti wá dárúkọ rẹ̀ ó tún wá rò pọ̀ mọ́ ọ rò pọ̀ mọ́ ẹni ńlá ti sàmúdùwà Muhammad sallallahu alaihi wa ó ní ànábì ní Abubakar ní ya Rasulullah yóò jíṣẹ́ ọlọ́run ọba tí kan nínú àwọn tó wà lókè yìí tó bá ilé ṣe síwó bàtà ẹ̀ lásán tàbí nǹkan kan bá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò rí wa tí wọ́n bá dẹ̀ ti rí wa ọ̀run làálàá nìyẹn wọ́n pa wá nípa kópa ni kí lànàbì ànábì wá ní inna allaha ma'ana allahu akbar la tahzan asẹ́niyàn ànábì ọ̀bọ̀ yìí pé farabalẹ̀ bóyá ọlọ́run lè kún wọ́n mẹ́rin bá kí n ṣe bẹ́ẹ̀ la tahzan kò lè rí bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀nìyàn ọ̀ gbọ́dọ̀ banújẹ́ sọ̀rọ̀ tí wọ́n bá rí ìyàn gbọ́dọ̀ banújẹ́ yẹn ni pé kò sí wàhálà ìkìyà nìyẹn tí yàn bá sì nígbàgbọ́ débẹ̀ ó lè wí tọ́lá yẹn ti pẹ́ ọ̀bà mú nǹkan mímọ́ ọlọ́run ọba tọ́wọ́pọ́ ọlọ́run ọba náà lọ́ba dúró anábìnrin la tahzan kí lọ bẹ̀rù tí wọ́n rẹ̀ ń pè ní huznu ọ̀yàtọ̀ sí khawf huznu ní nǹkan tó ti rí kọjá ọlọ́mọdé aládàn ooru ẹni tọ́mọ ẹ̀kú ní nǹkan bí ọdún tọ́lọ ní ìsìn huznu ní bẹ̀rẹ̀bẹ̀ tí wọ́n rán tí ò padà àbẹ̀ tí nǹkan kan rẹ̀ sọnù ní nǹkan bí ọdún tọ́lọ bí ìjẹta tí wọ́n rán tí ò tí wọ́n banújẹ́ huznu nìyẹn nínú Yorùbá wọ́n máa ń pè ní ìbànújẹ́ ní èdè yorùbá tí wọ́n bá lè hàn níbànújẹ́ wọn èyí lò fún nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ ni làmá pé á ah, ìbànújẹ́ mọ́lọ́dọ̀ ẹ̀ arábìnrin la tahzan má bànújẹ́ khawfu ni a máa lò fún nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ arábìnrin la tahzan má bànújẹ́ yẹn ni pé a ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ hijira yìí ibi tá a rẹ̀ dáwọ́ léyìí má regret a bàdé ibi tí ni ibi tó dà la tahzan má sì bànújẹ́ o ẹ̀bà ni kì í ṣe pé mo lóògùn o sẹ̀ǹfẹ́lẹ̀ náà sọ pé mọ́mí kan yọkàn tọwọ́ bá pò ní yọ ìyá àdó jáde mọ́mí kan yọkàn tọwọ́ bá pò ní yóò mú tíra jáde mọ́mí kan yóò mú tẹ̀sán bá jáde ọ̀run paraba kó wá wo mo ní lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ anábì ní inna Allaha ma'ana ogun ní nìyẹn inna Allaha ma'ana ọlọ́run ọba tó dá mi àti ẹ ọ́n pẹ̀lú wa báyìí ẹnì kankan oṣù ní burú ọmọ ogun ọlọ́run ọba inna Allaha ma'ana àfikọ́nà bá pé méjì lókù àbí ọlọ́run àtọ́lọ́run jà àwọn ọmọ rẹ̀ tó borí ara wọn ṣùgbọ́n àwọn yẹn ẹ̀dá ọlọ́run ni wọn àwa yìí lábẹ́ àṣẹ lábẹ́ àbọ̀ ọlọ́run ọba lára inna Allaha ma'ana àlábì ní ọlọ́run ọba wa pẹ̀lú wa bí ṣe ń dára yìí bẹ́ẹ̀ ni gbélé inna Allaha ma'ana yìí ó bí ìbùkún sínú ọkàn Abubakar rọ́bí aláwọ̀ tó ara hàn ẹ́n tí a mọ̀ pé sì díkù ní ẹni tó jẹ́ sí pé kánàbí tó sọ pé ha ó ti gbà kó tó pé hó ó ti gbà náà ni ẹni bá yẹmi sọ pé inna Allah ma'ana Abubakar ti gbà látọ̀dọ̀ ara rẹ̀ ọlọ́run ọba tún wá tún wá fi tàtọ̀dọ̀ tọ̀dọ̀ ọlọ́run ọba tún wá fi fún un kí wá ní fa anzalallahu sakinata ọlọ́run wá sọ ọ̀sán kankan kalẹ̀ láti sẹ́mọ̀ fún wa àti ìfọ̀kànbalẹ̀ kì í sàwálà lè mú ìjẹ fúnra wa ọlọ́run a máa sọ kalẹ̀ látọ̀dọ̀ ẹ̀ abẹ́lọ́run gbogbo ntáyà rẹ̀ ń já tí bàmíjẹ́ ń bẹ nínú ìgbésí ayé ẹ̀ láti sánmà wá bá wa sọ ìfọ̀kànbalẹ̀ sínú ìgbésí ayé wa nàìjíríà táwa nú ẹ̀yìn gbogbo aláwa nú ọ̀fà ọ̀fà ó ń mélòó dòdòdò wọ́lọ́run látọ̀dọ̀ rẹ̀ ẹ̀ máa sọ kalẹ̀ látòkè fa anzalallahu sakinata ọ̀pọ̀ ní ọlọ́run ọba ní ọlọ́run wá sọ ìfọ̀kànbalẹ̀ ọ sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ẹ̀ wá tí mọ̀kànlẹ̀ bá dẹ̀ sí dé gbogbo ọ̀tá rẹ̀ ti di tí ọ̀jẹ́ nǹkan kan nìyẹn ó pé wọ́n mọ̀ pé ó láyà púpọ̀ yọrọ ni kì í sáyà ọkàn ẹ̀ balẹ̀ ni wọ́n máa ń lágbájá láyà ọkàn ẹ̀ balẹ̀ ni tọ́kàn rẹ̀ ọ̀rá balẹ̀ rẹ̀ ni kò lè láyà ẹni tí ẹni tí ọkàn rẹ̀ ọ̀ balẹ̀ òun náà ni ẹni tí ọkàn mi tukutukwe ẹ̀dá kan èèyàn lè pọ́kàn rẹ̀ balẹ̀ kó jẹ́ sí pé àyẹ̀kọ́ láyà ọ wá ń sọ̀rọ̀ pé wò ó màá fojú ẹ rí bí tí ń sọ pé òwò máa fojú ẹrí yẹn ẹ̀mí ọ̀rọ̀ rẹ̀ sì ń gbọ̀n ẹ̀ ní wípé ilé ìkíni ń yìí ọkàn kọ́kọ́ rẹ̀ kọ́kọ́ balẹ̀ náà fa anzalallahu sakinata ọlọ́run wa ní mo sọ ìfọkànbalẹ̀ kalẹ̀ fún ànábì sallallahu alayhi wa ayyadahu bi junud àwa tún fún ní àwọn ọmọ ogun tẹ́yìn ìrírí àwọn kírísẹ̀ ni a máa pè ní ọmọ ogun ọ̀run àwọn ní àmọ̀ yẹn o ọmọ ogun ayé ń bẹ tẹ́yìn ìrírí tọ́lọ̀ wọn mú a torí pé ní àwọn àlìjẹ̀nú nínú àwọn màláíkà tí wọ́n láyé ń bẹ tí wọ́n wọ̀ sí lọ́run tí wọ́n fàánzálàlá wa ayyadahu bi junudin lam tarawha ọlọ́run wá fún ní kúnwọ́ àwọn ọmọ ogun tó jẹ́ sí pé ẹ̀yin ò ní rí ọmọ ogun tó ẹ̀dá èèyàn ò ní rí òun lọ dá ọmọ ogun tó dẹ èèyàn ò rí lọ tí wọ́n bá rí wọn náà bó ṣe tóbi tó tí bá dẹ̀ rìn lọ wọn bí wọ́n ṣe pàdé ẹ̀ ṣùgbọ́n ọmọ ogun tí wọ́n ẹ̀dá ènìyàn ò rí ó ní a nílò jù nítorí àwọn afi máa ń ní òun náà ni tó bá tẹ̀lé díẹ̀ ó lè ṣe gbogbo ẹ̀ tó o ṣe díẹ̀ ní ìlànà anábìá Muhammad sallallahu alayhi torí pé ọlọ́run fẹ́ ọlọ́run ní ó ní inna Allaha ma'ana gbọ́dọ̀ inna Allaha ma'ana yìí kì í sọ̀rọ̀ ní ahọ́n lásán ọwọ́ láti inú ọkàn ni iṣẹ́ rẹ̀ àti ìdánilójú confidence gbígbé mi mú mi ìdánilójú pọ̀ mọ́ sápapọ̀ lọ́lọ́run ọba yóò ti wá fi nílẹ̀ òun náà ní nígbà tí wọ́n fẹ́ jù sínú iná ó ní hasbi allah wa ni'mal wakil kìí ṣe tẹ̀wé ahán ìtí ń dàwọ́ láàmú lára mùsùlùmí òde òní ni pé ahán nìkan la fi ń wí ní ọ̀jọ́ jẹ́ fún wa láhàúlà wà ẹlòmí ó ṣe láhàúlà wà ń ta ọ̀sán wà lẹ́nu lójúmọ́ kò sí kò sàǹfààní kankan fún ẹ torí pé ẹnu lásán ló fi ń wí ọ̀fọ́ kàwé. naam anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba sọ pé ọlọ́run ọba ń sọ náà pé waja'ala kalimatal ladina kafaru sufla وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم ọlọ́run ọba ní láti bẹ́ẹ̀ látara hijira yìí tí ànábì kúrò láti Mákà lọ sí Mẹ̀dínà lọ́lọ́run ọba ti sọ ló ti gbé iṣẹ́ kan kalẹ̀ kí ni nǹkan náà ó gbé gbólóhùn ó gbé ó fi la ilaha illallah ó fi lékè yóò paripa la ilaha illallah ó fi lékè ọ̀ṣun la ilaha illallah ó fi lékè ọbàtálá la ilaha illallah ó fi lékè ògún la ilaha illallah ó fi lékè gbogbo ìran òsà tí mọ́lórí láì wa kalimatullah hiya al-ulya ìtumọ̀ kalimatullah la ilaha illallah hiya al-ulya ẹ̀rẹ̀ àwọn onínáhù àwọn oní mímọ̀ dáadáa tó jìdò dáadáa wọ́n a máa ṣàgbéyẹ̀wò àyà yìí wọ́n ní ọlọ́run ọba sọ pé wa ja'ala kalimata alladhina kafaru sufla ja'ala ló sí ja'ala ó fi yíra wípé wọ́n ti wà lókè tẹ́lẹ̀ ẹbọ ti dominate tẹ́lẹ̀ ìtumọ̀ wa ja'ala nìyẹn ìrìn pé ẹbọ ti dominate lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì wulẹ̀ yorùbá náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ló dominate tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹbọ ni ṣùgbọ́n wa kalimatullahi hiya al la ilaha illallah ọwà bèrè ọbọ mọ́lẹ̀ báyìí wọ́n fẹ́ máa dárúkọ ọbọ tó nǹkan mọ́ àbáwọn ayé kéèkéèké tí ò ní láárí bẹ́ẹ̀ bá bẹ̀rí náà ibi òórùn làwọn tẹ́ bá ń bẹ̀ wa kalimatullahi hiya al-ulya gbólóhùn ọlọ́run ọba ti ṣe la ilaha illallah ó náà sì ní islam ọlọ́run ọba ní òní yọwà lókè ẹ̀yin ọmọ ẹ̀yin ẹ̀dẹ́ ènìyàn ẹ̀yin nígbà wo ló bẹ̀rẹ̀ láyé Umar ibn al-Khattab radiyallahu ta'ala an tí í ṣe khalifa lẹ́ẹ̀kejì ìyẹn fi yé wa wípé àwọn àwọn khulafa mẹ́rin tí wọ́n tẹ̀lé ànábì wa lẹ́yìn sallallahu alayhi wa sallam ọlọ́run ọba mú wọn wá tẹ̀lé ànábì lẹ́yìn láti fi fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan yé wá sí nípa ẹ̀sìn islam ìyẹn ló fi jásí pé tí wọ́n bá ṣe sunna islam bọ́ọ̀ bá ṣe ọkàbọ̀ especially tí wọ́n bá ṣe tí gbogbo sàbí bá fẹnu kò lórí ẹ̀ especially tí wọ́n bá ṣe lásìkò tí wọ́n wà lórí ìjọba ó ti di tí a ti lè gbà wọlé nínú sẹ̀ríà lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin no kálukú ń gbìyànjú ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí tí wọ́n bá ṣe ní ìbámu nínú ẹ̀sìn wọn káàbọ̀ pàápàá jù ẹ̀tàn bá wà lórí ìjọba gbogbo tí Abubakar Siddiq ṣe radiyallahu anhu sunna anabi ni radiyallahu ta'ala anhu gbogbo tí wọ́n bá ṣe àti Osman àti Ali gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn sunna wọn àti káàntì ẹ̀ mara sunna anabi wa muhammad sallallahu alayhi wa anabi náà lọ́wọ́ kọ́mẹ́ndì ẹ̀fún wa o alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin wa sunnati al-khulafa ar-rashidin nípa báyìí umar ibn khattab radiyallahu anhu òun lọ kọ́kọ́ establish kama káàntì déètì àwa mùsùlùmí kàlẹ́ndà àwa mùsùlùmí òun báyìí ló ṣe wá dá sílẹ̀ sáàrẹ̀ apàṣẹ wa ni àbọ̀ àmì àjọ dámọ̀ràn ẹgbẹ́ bó ti ṣe radiyallahu ta'ala anhu nígbàtà fẹ́ bẹ̀rẹ̀ ó kì í sí gbogbo àwọn onílàáká ìjọ kò kì í sí gbogbo aráàlú jọ o bí a ti ń dìbò lọ́dọ̀ jambi àtòmọ̀gbọ̀ àti dìndìnrìn tó bá ti wọ eighteen years ó lè gbà ó lè dì ṣùgbọ́n láyé Umar láyé àwọn onímọ̀ láyé ìgbà tí Islam strong onílàáká yìí olóye ni a máa jẹ́ adámọ̀ràn àwọn onílàáká yìí ni a máa mọbi tí gé sí ni a bá ń gé e e èèyàn tí wọ́n gbé sáà máa gé lọ nì nígbàbá wo olólù wọn tó bá balẹ̀ wọn jẹ́ wọn àmọ́ bújọba padà pé olórí burúkú ẹ̀ ẹ̀yìn ọmọ nígbà tó ń gé pé ní òkè sí kó gé ni ṣùgbọ́n nílà káyè ó wọn rò ó ké sáwọn nílà káyè jọ rọ́dí aláwọ̀ ó ké sáwọn nílà Islam tí èsì tẹ̀sán Islam síbẹ̀ làwọn náà mú un náà rí nǹkan ọmọ rẹ̀ nínú o àbọ̀dọ̀ mu a ní tiwa ẹ jẹ́ ká mọ ọjọ́ tá a ti bẹ̀rẹ̀ ká ti máa count kàlẹ́ndà tiwa wọ́n fẹ́ discuss ẹ̀ ọ wá kó wọn jọ ọ̀rọ̀ wọn wá pín sí mẹ́rin jọ náà bẹ́ẹ̀ ni mọ́jẹ̀kọ́ yà ọ lẹ́nu gbogbo bàkíbà tá a bá kóra jọ pa fẹ́ discuss nǹkan mọ́lẹ̀ rò pé ráyò kan ìròrí kan ní gbogbo wọn ò ní tá a bá ní ìròrí kan náà àjẹpá àwọn tẹ́ jọmọ ẹ̀gọ́ ni wọ́n nìyẹn yòrò rí gbọ́dọ̀ yàtọ̀ síra wọn ní tẹ́ ń pèlè lóye nìyẹn ó kó wọn jẹ́ wọ́n mú ìmọ̀ràn mẹ́rin wá wípé eléyìí ní ká mú eléyìí ní ká mú eléyìí ní ká mú náà ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ àwọn kan sọ wípé ta bá fẹ́ bẹ̀rẹ̀ kàlẹ́ndà wa mùsùlùmí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ rẹ̀ lákòókò ìgbà tí láti ọjọ́ tí a ti bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọjá pé mọ́lídì nàbí yìí á fi ṣe wípé ọjọ́ bí ànábì sallallahu alayhi wa sallam láàfi bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rí ẹ̀rí pé ìtumọ̀ kan bẹ́ẹ̀bẹ́ẹ̀ Umar radiyallahu anhu ó reject ẹ̀ ṣùgbọ́n olóye ìmọ̀júmọ̀ lọ òye sì ju òye lọ ìtọ́sọ́nà ọlọ́run ọba tó wá ju àwọn lọ bí wọn bá lóye tó nímọ̀ ó tún kù tọ́lọ́sọ́nà ọlọ́run ọba bọ́ ọba ní méjèèjì tọ́lọ́ bá fún ọ nítọ̀sọ́nà ọmọ ti ẹ da wọ́n kàn má dàbí gbàtánà bí ọlọ́run ni ọ̀nà ọmọ ló fi jẹ́ sí pé àdúrà wa ní ojúmọ́ lórí suratul Fatiha ihdina siratal mustaqim ihdina sirat ah ẹ bá sẹ́yìn rìpì tiẹ̀ mùsùlùmí tó bá ń ka Fatiha dáadáa kọ̀yẹ́ kọ́ máa ṣiṣẹ́ kọ̀yẹ́ kọ́ máa ṣe ní ètò ayé ẹ̀gàn torí pé òun rìpì tiẹ̀ nígbà seventeen times ló kéré tán lójúmọ́ ihdina siratal mustaqim ihdina sirat ah ṣé etí ọlọ́run á di ní tọ́ ẹ̀sán náà yóò tọ́ ẹ̀sán náà ìmọ̀ òye àti ìtọ̀sọ́nà ọlọ́run ọba ọ parí fún wọ́n ti wọ́n lọ́wọ́ àná ó ní ẹ má mu o torí pé èmi ò rí ká o ṣùgbọ́n mo rò pé n tọ́fà tó fi reject ẹ̀ ó ní wípé kàlẹ́ndà kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń tó jẹ́ ti àwọn kìrìsìtẹ́nì ọjọ́ ìbí kí ni wọ́n fi gbé ọjọ́ ìbí jésù ni wọ́n fi gbé kalẹ̀ ah ah sátùn wá ṣe bí àwọn èèyàn ẹni ní o islam ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́sìn mìíràn èyí tó fi dá padà nù mi ò rí ká o mo rò pé ní tó fi dá padà ní tí ọba sì rí bẹ́ẹ̀ hikima ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn mo sọ fún ààyẹ ẹlẹ́ẹ̀kejì àwọn kan múlò kejì wa wọ́n ní ẹ ká bẹ̀rẹ̀ ká máa ka kàlẹ́ndà wa láti ìgbà tí ọlọ́run ọba ti sọ ànábì wa di ànábì sallallahu alaihi wasallam ìyẹn ni pé gap ti mẹ láàrin subjection àkọ́kọ́ àtẹ́lẹ̀ kejì is forty years tòdúgbà táwọn ẹbí pé forty years ló tó di ànábì ọlọ́run ẹni pé forty years ni ó ń bẹ láàrin bíbí rẹ̀ àti ìjẹ́ ànábì àwọn kan ní ẹjẹ́ amú yẹn àwọn kan ní kẹ́ ẹjẹ́ kí amú yẹn Umar ibn Khattab radiyallahu anhu ọgbà yẹn náà kí nìdí ilé náà hikma tí mo rò bọ́ wà ń bẹ̀ ó ní pé ìjẹ́ ànábì ọlọ́run níjọ́ tí ànábì di ànábì ọlọ́run èèyàn tó mà kéré èèyàn tó mà ó kéré èèyàn máa ń ma ọjọ́ bí ènìyàn gan ọjọ́ ìjẹ́ ànábì ọlọ́run ọ̀bàlá ayé máa ń ma ọjọ́ bí èèyàn jọjọ́ tí yẹn bá di ànábì ọlọ́run ọba lọ èèyàn tó mọ̀ pé ànábì di ànábì ń jẹ́ tó di ànábì ọlọ́run ó kéré náà tá a bá wò ó wò ó wò ó òun àtìyàwó ẹ̀ náà ni ọdún yàrá òtà àlà àníhà ni wọ́n jọ mọ̀ kó tó di báwọn míì sẹ́sẹ̀ wọn mọ̀ ṣùgbọ́n jọ́ gangan tá a rọ́ kọ́kọ́ mọ̀ lẹ́yìn bàtà nàbí mọ̀ tán ọ̀sà lọ bá yàwó ẹ̀ ọdún yàrá òtà àlà àníhà ọjọ́ tó pa mọ́ lọ́jọ́ yẹn náà á sì wá fi ṣe déètì tí gbogbo àwọn aláyé tá lò ẹjá fi bẹ̀yẹn lẹ̀ wọ́n tún mímọ̀ ẹ̀kẹta wá wọ́n ní ọ̀dà ọjọ́ tí ànábì kú sallallahu alaihi wasallam ẹ̀rì ìmọ̀ ẹlẹ́kẹta ni pé ọjọ́ kú ànábì láàfi káàntì kẹni àà ṣé ni wá dùn nípa ànábì kú láyé umaru tún gbalẹ̀ nà wọ́n fi aláwọ̀ tara nù bọ́yá hikima ti mẹ́mẹ́ ni pé àà tá a bá fọjọ́ kú èèyàn sẹ́ẹ̀ ti nǹkan àà bí ìgbà tó jẹ́ sí pé inú ẹ̀kọ́ ojútì àti ẹ̀kọ́ yáàyè táwọn Yorùbá bá ń pè lọ́kọ́ yáàyè kò sí mẹ̀ka wá fi máa kíkọ́ ọjọ́ kú bàbá wa ìyẹn máa jẹ́kọ̀ fún gbogbo àwọn ìdílé tí wọ́n máa ń ṣe remember day kankan fáwọn òkú wọn ẹ̀sìn ni wọ́n wà yọ sọ wá pé abẹ́sẹ̀ náà ti bàbá wa pé ọpọ́dún kan tó kú pàdùkọ́ wà lọ wọlé ẹlòmíọ̀wọ̀ gíní wọ́n wà sínú ah, yín dùn bàbá ẹ̀rọ nínú ẹ̀rọ nínú so gbogbo àwọn nǹkan àwọn ọmọ rẹ̀ reject ẹ̀ rọ́bì bàbá wa nù wọ́n wá mímọ̀ ẹlẹ́ẹ̀kẹta wá wọ́n ní hijratu rasuli sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká fi sí hijira báńdà bí ṣẹṣẹ hijira láti Mákà lọ sí Madina Umar bin Khattab radiyallahu anhu ó wá gbà yẹn wọlé wọ́n ní ìyẹn dáa wọ́n ní kí lọ́ọ̀bà tó fi mú Umar bin Khattab radiyallahu anhu ó nídìí tó fi dáa ni pé ọjọ́ náà ni la ilaha gorí ẹbọ mọ́lẹ̀ lógun lẹ́sìn ọjọ́ yẹn ni la ilaha lógun ẹbọ nígbìmí lẹ́sìn yàní pé ó sọ ẹ̀sìn dilẹ̀ ó sọ òrìṣà àti ẹbọ ó sọ dilẹ̀ la ilaha illallah wà ní òkè ẹjẹ́ bí ayà al-Qur'an sọ wípé wa ja'ala kalimata alladhina kafaru sufla wa kalimatullahi hiya al-'ulya lọ́jọ́ yẹn náà ni Umar bin Khattab radiyallahu anhu ó wá sálàyé bẹ́ẹ̀ kí abẹ́lọ́wọ́ ọba pẹ̀lú àmì àti agbára rẹ̀ ìta abẹ́ ìkọjọ́ kọ́sà àǹfààní الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد يا عباد الله اعلموا أن أمامكم يوما أو يومين يسن لكم أن تصوموا فيهما فهو من السنة النبوية الشريفة وكذلك فيه إحياء ما قد أماته أهل الكتاب من اليهود والنصارى ألا وهو صيام يوم عاشوراء وصيام يوم تاسعاء نسأل الله عز وجل أن يوفقنا فيه وقد ثبت عن النبي صلى الله عليه وسلم أن صيام أن صوم يوم عاشوراء يكفر السنة الماضية أي مسلم لكم أتلوب من هذا pé opportunity نجي كما واجوا ó dẹ̀ sùnmọ́ wa opportunity kan wà tó jẹ́ sí pé tí bá ti ń kọjá lára wa ẹ̀dẹ́ ènìyàn ó yẹ ká máa lò ní kí lọ opportunity náà òun náà ni súnnà kan nínú àwọn súnnà táwọn èèyàn ti gbàgbé láwùjọ òun náà ni súnnà àwẹ̀ àwẹ̀ súnnà náà ni kí láwẹ̀ súnnà náà òun náà ni ọjọ́ kẹwàá oṣù muharram tí a wà nínú èyí oṣù kìíní àwa mùsùlùmí anábìwá sallallahu alaihi wa sallam ó recommend fún wa ṣùgbọ́n báwo ló ṣe wá anábì wa sallallahu alaihi wasallam wọ́n ti máa ń gba ààwẹ̀ yẹn nígbà tí wọn ò tí di mùsùlùmí tí wọn ò tí di ànábì ọlọ́run àwọn Quraysh àwọn tí wọ́n ṣe mùsùlùmí náà máa ń gba ààwẹ̀ ọjọ́ kẹwàá Muharram yálà ní Maka ni o bákan náà àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn Júù àti kìrìsẹ́nì nílùú Madina wọ́n máa ń gba ààwẹ̀ Yom Ashura gẹ́gẹ́ bó ṣe wà ní àwọn hadith ànábì náà wọ́n máa ń gbà sallallahu alaihi wasallam kó tó dípò di ànábì ọlọ́run wọ́n kà fún bí àwọ̀ ọ̀ràn yẹn ní ọjọ́ bá wa ṣe fi ọwọ́ ńlá mú Ramadan bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe fi ọwọ́ ńlá mú ọjọ́ kẹwàá Muharram láti máa gbà wẹ́ńbẹ̀ ṣùgbọ́n tí ànábì wa dé ìlú Madina sallallahu alaihi wasallam ọba àwọn Júù àti kìrìsẹ́nì tí wọ́n ń gbà àwẹ̀ bákan náà àwẹ̀ ọjọ́ kẹwàá Muharram ànábì wa ní ẹ̀yìn ìyẹn wọn wọ̀nyí kí ló fà tí ẹ fi ń gbà àwẹ̀ Àṣúrà ẹ̀kọ́ sì wà ń bẹ̀ ànábì òbí ara mọ́kà torí gbé ẹbọ ò ní tíra ẹbọ kò ní ìwé ẹ̀sìn ẹbọ ò ní àkọọ́lẹ̀ gbogbo ohun tí wọ́n bá pa nítan fa nílẹ̀ yorùbá ní ìsìn Ọ̀rúnmìlà náà wọ́n ò wí nígbà sì ni wọ́n sọ yọ ọdún tó ti kúrò láyé kò tí ì dúbí two hundred three hundred years lọ àà sílẹ̀ wọ́n ní ẹ̀sìn dáhàmásìn tá a ti rí ẹgbẹ́ one thousand four hundred and thirty seven thirty eight years àná bìtì ṣe yíjá ẹnìkan wá pé three hundred years ago lòun mẹ́sìn kan wá ẹlẹ́wọ̀n ò ní ẹbọ ò ní ìwé kọ̀ kò ní pilẹ̀ ànábì ò dára mẹ́kà lè rìsì mọ́ngbò dé mẹ́dínà àwọn kìrìsẹ́nì ní àkọọ́lẹ̀ àwọn júù ní àkọọ́lẹ̀ ó ní ẹ̀yìn ìyẹn wọn yìí ẹ̀yìn náà ní ìrètẹ́ ń tẹ̀lé ní ilẹ̀ tí ra àwẹ̀ jọ́kẹ̀wà Muharram tẹ̀yìn báyìí wọ́n wá kọ́ ànábì pé ìwọ ànábì sallallahu alaihi wasallam ìtọ́fàtà àfi ń gbá àwẹ̀ yẹn àfi ń salatu wassalam àwọn àfi ń fọ́lọ́ àwọn àfi ń ṣe súnà Mùsá ni ẹni pé náà ní súnà náà wọ́n wọ́n ní tó bàtẹ́ fi ń gbà àwọn yẹn àwọn tẹ̀lé Musa ni ẹ̀yìn kí lọ́fà tí Musa fi gbà alayhi salatu wassalam wọ́n ní torí pé ọjọ́ náà ni Ọlọ́run ọba gbé Musa lékè gbogbo lékè ọ̀gá àwọn ọ̀tá ẹ̀ tí í ṣe Fir'aun tọ́lọ́wọ́n ọba pa ọ̀tá rẹ̀ rẹ́ tí í ṣe Fir'aun náà ọba sì gbé Musa lékè gbogbo ọ̀tá àti Harun àtàwọn mùsùlùmí ìgbà náà àwọn ń gba àwẹ̀yìn láti fi dúpẹ́ fọ́lọ́wọ́n ọba pé àwọn jẹjà ẹ̀rí nígbà náà bí gbọ́ yìí sallallahu alayhi wa sallam anábì ní nahnu ahaqqu bi Musa minkum nahnu ahaqqu bi Musa minkum àwa ẹ̀yin náà ń fọ́lọ̀ Musa sẹ́yọ̀ kan náà tó kù fún lára Musa náà nù àti Júù àti kìrìsẹ́nì sẹ́yọ̀ kan tó kù lára yín náà nìyẹn nahnu ahaqqu bi Musa minkum tó bá yẹ sí bẹ́ẹ̀ lórí lóòótọ́ àwa gangan àwa ní àwa àtọ̀rẹ̀ àwa àti Musa jọ lásìpọ̀ jẹ́yìn wọn wọ̀nyí lọ yẹn ni pé ọ̀rẹ́ Musa làwa mùsùlùmí ànábì lọ sọ bẹ́ẹ̀ o nahnu ahakku bi musa minkum bẹ́ẹ̀ bá lọ fẹ́ràn musa ní fifty percent àwa gbọ́dọ̀ fẹ́ràn musa ní one hundred nígbà bí sọ nìyẹn bàbá tí wàá fẹ́ràn musa sọ ní fẹ́ràn jésù ni ọ̀ gbọ́dọ̀ mẹ́fẹ́ràn ànábì musa ọ̀ gbọ́dọ̀ mẹ́fẹ́ràn ànábì àyínsá náà torí pé àyínsá ọ̀pọ̀lọpọ̀ ní tí ànábì àyínsá mú wá nù sẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ ẹni musa mú wá àyínsá kàn reduce àwọn kankan tó le díẹ̀ díẹ̀ nù sẹ̀ríà wọn alayhi salatu wassalam àbọ̀dọ̀ anábìnrin àwọn alẹ́tọ̀ sí musa jẹ̀yìn lọ torí ìdí eléyìí gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà gbọ́dọ̀ gbà rẹ ọjọ́ kẹwàá muharram anábì bá kéde fún wọn wọ́n bá gbà rẹ̀ wọ́n gbà rẹ̀ àṣùrà anábì wọn ni tó bá di ọjọ́ tọ́lọ́ ń bá ní kẹ́mi mi ogun di ọdún tí ń bọ̀ máa gba àwẹ̀ àṣùrà yìí ṣùgbọ́n máa gba ọjọ́ kan ṣáájú ẹ̀ tí sọjọ́ kẹsàn-án muharram ṣùgbọ́n anábì ti kúrò láyé kó tó dà kókó yẹn sallallahu alaihi wọn pẹ̀lú ìní sunnatun qawliyya sunna tánàbí sọ̀kalẹ̀ ṣùgbọ́n kò ráyè practice ẹ̀ sallallahu alaihi wa sallam láǹfààní àti practice ẹ̀ tó bá ní ká máa má pèjú rẹ pé sunna wọlé ànábì sọ jáde tí ò ráyè ṣe tọ́lọ́wọ̀n ọ̀yọ̀ǹda fún láti ṣe àpẹẹrẹ rẹ̀ nìyẹn ìpè siyamu tasura wa asura ànábì ráyè ṣe torí gbọ́dọ̀ ti pè sọ́dọ̀ sallallahu alaihi wa sallam nípa báyìí gbígbà àwọn àṣúra yìí ọlára wà fún ànábì wa gbọ́lá lẹ̀ fún wa gbígbà àwọn ọjọ́ kẹwàá ó ṣe déédéé ọjọ́ Tuesday tó ń bọ̀ ọjọ́ Tuesday yìí òun náà ni ọjọ́ kẹwàá Muharram bọ́ sí báwo la ṣe gbà ká gbàjọ monday àti tuesday oní súnà tó pé padà bíyàn bá wá lè ṣe bóyá bí ojú ni níbi ààwẹ̀ ààwẹ̀ bà lẹ́rù gbígbà tí wọ́n fẹ́ gbá bọ́ọ̀rẹ́ ní ti má bẹ̀rù ààwẹ̀ àyígbà tí wọ́n pa làwẹ̀ jẹ́lẹ́bẹ̀ gba ọjọ́ tuesday lásán wọ́n náà ṣe súnà ṣùgbọ́n súnà rẹ̀ ò pé tán ọ̀sá káàbọ̀ ó tráì tó bá ṣe lé lọ́dún tó bá dọdún mi ọlọ́run lè tún jẹ́ kó ti rọ̀ ọlọ́run sí kó lè gba ninth and tenth ọlọ́run ọba yóò sun ọrùn fún wa o ẹwọ́n lọ́mọ kí ànábì wa sallallahu alaihi wasallam ó sàlàyé ọlá tí ń bẹ fún àwẹ̀ náà fún wa lẹ́yìn bàtà ti fi jọ ànábì Mùsá àwọn náà dúpẹ́ fọ́lọ́wọ́n ọba pé ànábì Mùsá dúpẹ́ àwọn náà bá dúpẹ́ nítorí pé ọ̀tá àwọn ànábì ọlọ́run ọ̀tá àtàwọn náà ni ẹlẹ́yìn òpin kí ni máa ń gbà rẹ̀ sími ní fẹ́ráwọ̀ náà sími ní fẹ́ráwọ̀ náà dáàmú ni ebi Mùsá ní fẹ́ráwọ̀ náà disturb kí sí kìí sọ̀dá rẹ̀ ọ̀tá rẹ̀ ni ló fi ń ṣépè fún ojoojúmọ́ bá nínú suratu masad tabbat yada abi lahab òun sọ pé kìí sọ̀dá tiẹ̀ gbogbo ń tọ́lọ́mọ bá fi ròyìn abi lahab nínú sura ẹ̀yìn anábì ní ṣe ní sùtà kò ṣe ní sùtà ní fisikálì báyìí ṣùgbọ́n ó ṣe mí ní sùtà ju ànábì lọ tá a bá mọ̀ túmọ̀ ẹ̀ sọ nípa báyìí ọ̀tá àwọn ànábì ọlọ́run tá a wá níwọ̀n pé ànábì Mùsá dúpẹ́ fọlọ́run ọba pé mo wí ní ọ̀tá mi ọkọ̀ ọ̀nà ọ̀mà dúpẹ́ ibi gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀tá àwọn ànábì ọlọ́run ọ̀tá gbogbo àwọn tá a bá fọlọ́ àwọn ànábì ọlọ́run so nípa báyìí gbígbà wẹ̀yìn yọ́ máa túmọ̀ sí pé ẹgbẹ́ báyìí náà bí ti sọ fún wa sallallahu alaihi wasallam pé yọ́ máa pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ́ fún wa ẹ̀ṣẹ̀ kéékèèké yọ́ máa pa àwọn ẹ̀ṣẹ̀ tá a bá dá lẹ́ṣẹ̀ kéékèèké wẹ́wẹ́wẹ́ tí ń sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yọ́ máa parẹ́ fún wa ọlọ́run ló sì máa yẹ ẹ̀ṣẹ̀ tá ń dá tá a mọ̀ tá a bá dá àwẹ̀ yìí yọ́ pẹ̀sẹ̀ wa rẹ́ eléyìí ni ọlá táwa ní táwọn Júù àti kìrìsẹ́nì òní ọ̀rẹ́ kájú kó ẹ̀ṣẹ̀ kan sáyé gbogbo ẹni tí ń gbọ́ wa yálà níbà àbí níta àbí ní ẹ̀yìn ojú ń gbà mí ó ní pé ànábì má dé ìlú Madina sallallahu alaihi wasallam ọba àwọn kìrìsìtẹ́nì àti júù wọ́n ń gbà wẹ̀ ọjọ́ kẹwàá Muharram ó yẹ tó sọ fún yín pé ẹ̀yin ò fẹ́ràn Musa tó wà èyí pé àwọn tó wà ń gbà náà wọ́n fẹ́ràn Moses wọ́n ń gbà wẹ̀ ọjọ́ kẹwàá Muharram ẹ̀dàkùn ẹja bí gbogbo alérè pé gbogbo júù tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbí kìrìsìtẹ́nì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣé ń gbà wẹ̀ àṣúrà tó ọ̀bá ti rí kí wọ́n gbà ti mọ̀ pé ah, ẹ̀sìn yẹn o kọjá bí táwọn tánàbí bá Mẹdínà o sallallahu alaihi wasallam ẹ̀rí nǹkan láti mọ̀ pé nǹkan ti ṣe nǹkan ọ̀bẹ ti bá gbogbo kínní ìlẹ́gbẹ̀ẹ́ kọjọra wọn mọ́ ìyá náà la ń sọ fún wa pé ànábì bá wọn Mẹdínà kìrìsẹ́nì lọ pọ̀ jù àwọn júù lọ pọ̀ jù ní Mẹdínà kìrìsẹ́nì náà wà mẹ́ nígbà tánàbí dé wọ́n sì jọ gbé lálàáfíà àwọn eré tí àwọn kìrìsẹ́nì ìgbà náà ti ń ṣe wá nìyẹn torí pé tí wọn bá gbá rẹ̀ gbà yẹn ni sítánì àbí òní ìbéèrè pé kí lọ́bàtẹ́ fi ń gbà rẹ̀ ẹ bá wo ti sìn ẹ máa mọ́nítọ̀ tó bá dijọ́ tuesday tó bá ti rí ẹni tí ọgbà rẹ̀ tuesday nínú àwọn tí ì ṣe mùsùlùmí táwọn náà sì pẹ̀lẹ́ sìn làwọn lọ́mọ pé wọn ò fẹ́ràn dánú wọn ò fẹ́ràn musa alayhi salatu wassalam wọn ò sì tẹ̀lé ìlànà àwọn ẹni àkọ́kọ́ ẹni àkọ́kọ́ Ni wọn àwọn ń gbà sọ nípa báyìí nígbà rẹ̀ yìí yóò máa pa ẹ̀sẹ̀ ọdún kan lẹ́ fún wa yóò tún máa jẹ́ pé a tẹ̀lé ìlànà àwọn ànábì ọlọ́run ọba kí wá ní orípa tí àwẹ̀ yìí yóò bì sínú ìgbésí ayé wa òun náà ni pé táwa náà bá gba àwẹ̀ yìí ẹ lọ mọ̀ pé a ti bá olóore àti ẹni tọ́lọ́run ọba sóore fún àti bóun náà àti bá kọ́wọ́ rìn níbi ọpẹ́ dídú òun náà ni ànábì wa Mùsá alayhi salatu wassalam àwọn náà bá rìn pé àwọn náà bọ́ dúpẹ́ àwọn náà dúpẹ́ fọ́lọ́n pọ̀ borí ọ̀tá rẹ̀ ìjọba àwọn ẹ̀kọ́ ọmọ pọ́ta tiẹ̀ náà tí wọn náà bá gbá àwẹ̀ yẹn ó súnmọ́ kí wọ́n ní ṣẹ́gẹ́ni kò borí ẹ̀ torí pé ó ṣe bí anábì Mùsá ti ṣe alayhi salatu wa sallam nítòsí bí anábì Mùsá ṣe ni pé ọjọjà ọṣẹ́gun ọ̀tá ẹ̀ tí ọ̀nà bá gbà ọṣẹ́gun ọ̀tá rẹ̀ ni ọ̀tá rẹ̀ pọ̀ ẹlòmíràn kọ́ tẹ̀yìn àníkalẹ̀ ọ̀tá ni ah ọ̀tá pọ̀ òsì ọ̀tá ni àìnífọ̀kànbalẹ̀ ọ̀tá ni àìyege ọ̀tá ni ọjà rẹ̀ tí ẹ lọ ọ̀tá ni àìlẹ́sẹ̀sìn ọ̀tá ni èṣù nígbà láàmú yìí tó bá gbá àwẹ̀ ó súnmọ́ kí wọn náà borí ọ̀tá rẹ̀ bákan náà pàápàá jùlọ láwùjọ tá a wà nàìjíríà tá a wà yìí tó wáyé pé àṣẹ bá ń bẹ lọ́wọ́ mi ni mi ì bá compulsory rẹ̀ fún gbogbo ọmọ nàìjíríà pé ẹ gbọ́dọ̀ mọ́ gbà wẹ̀ rẹ̀ ẹ ó máa ṣòra yìí torí pé ọ̀tá kan ti wọlé sí wa lára tí ń dà wá láàmú tí ń mú wa láì jìgìjìgìjìgìjì òun náà ní economic eh, nàìjíríà ó mú wa sí ẹ̀dá bẹ́ẹ̀ ká bá ní kí ló tó fi túláàsì gbogbo ẹ̀kọ́ gbá rẹ̀ máa ní ah, àwọn ẹjú ń gbà àwọn kìrìtẹ́nì ń gbà nínú òfin wọn àwọn mùsùlùmí náà rẹ̀ ń gbà èèyàn mẹ́rin wá kù lọ́nà ṣùgbọ́n àláṣẹ lọ́wọ́ o a sì ń rọ gbogbo ẹ̀yìn tí ọ̀rọ̀ ń dẹ́tọ̀ yín báyìí náà ẹ táwọn nǹkan yìí jí báyá tá a bá gbà ọlọ́run yóò yọ nàìjíríà kó lọ àwa náà tá bá jẹ́ mùsùlùmí tá bá gbà rẹ̀ tuesday and monday and tuesday yìí ẹ má jẹ́ àgbàgbé ìlú yìí kábẹ́ ọlọ́run pé ìwọ ọlọ́run bọ́ba ṣẹ́gun ọ̀tá mi tán bọ́ba ṣẹ́gun nàìjíríà ní ìlú ìgbádùn o torí bẹ́ẹ̀ náà ló gbé pé ìwọ ọlọ́run ọba kọ́ba ṣẹ́gun ọ̀tá nàìjíríà ọ̀hún abẹ́lọ́run ọba pẹ̀lú agbára àti àánú ẹ̀ gbogbo nǹkan tí ń jẹ́ ọ̀tá fún wa nínú ara àti nínú ìlú àti láwùjọ ọlọ́run ọba kọ́ba ṣẹ́gun ẹ̀ wa akhiru da'wana alhamdulillahi